tí program ti pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ìṣàgbéyẹ̀wò kí ni ìpìlẹ̀ ẹ̀sìn wa kí ni àdìsọ́kàn òdodo tó yẹ ká ní bẹ́ẹ̀ náà ló ṣe wọ́n. ìdánimú irú ìjókòó báyìí jókòó jókòó dáadáa ni ẹ̀yin ọmọ ìyá nínú máa dúpẹ́ lé lórí nínú àwọn máa lé lórí ó ní ìdẹ̀ra pé èyàn náà sì wà lórí súnà ọwà lórí minhaj ó wà lórí dáadáa kò sí nínú àwọn tí ń sọ nǹkan kan lánàá sọ ìmí lónìí nínú ìjókòó báyìí ló fi jẹ́ ìjókòó tó wúlò ló fi jẹ́ bá gbé ìjókòó báyìí kalẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí kéèyàn kí wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí Eh, ẹ̀san látọ̀dọ̀ èèyàn wọn àrètí ọpẹ́ látọ̀dọ̀ èèyàn bí ọ̀sọ̀dọ̀ náà bá Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ọpẹ́ lọ́dọ̀ ẹ̀yìn kan kò ní ká mọ̀ dúpẹ́ kí wọ́n ní ìgbóhùnsẹ́tù fọ́lọ́ ni láàyè bá ti dáadáa fún ẹ ọba kí oníkọ̀ọ̀kan ni kò ní bínú náà àà àwọ̀kọ́ ọba yẹn wàá kí wàá ló pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní man sana ilaykum ma'rufa fa kafi'uhu ẹ̀ ń bá ṣe dáadáa sí ẹ̀yin náà ẹ̀ ṣe dáadáa tó ṣe déédéé dáadáa tó ṣe yẹn ẹ̀ ṣe fún un bẹ́ẹ̀ bá wá ní dáadáa tó ṣe déédéé dáadáa yẹn láti ṣe fún fàkúlù lẹ́hùn jazakallahu khayra ẹ sọ fún pé ọlọ́ọ̀bá yóò san lẹ́sàn-án rẹ̀ àwọn tó ṣe ìgbékalẹ̀ ètò yìí abiyalá subhanahu wa ta'ala kọ́nà ọba kọ́ bá ń tán lẹ́sàn kọ́nà bí wọ́n bá ẹ̀sà rẹ̀ ní ọjọ́ tí owó àti dúkìá tí ò ní wúlò àtọ́mọ bí ní láì tààlà ẹ̀yin ọ̀nà yánú plan wọ́n ní ká padà sí ìpìlẹ̀ torí pé ká padà sí ìpìlẹ̀ yìí ní wa ọ̀dà yóò sì wa ọ̀dà bá ti gbàgbé ìpìlẹ̀ tá a ọ̀la náà sì ni kò lè sún wọn torí gbà tó nígbà ti dàrú ní ọ̀fà onílọ́fà àná lọ́wọ́ ọ̀la ni ó fa òní náà dání ló fi jẹ́ pé káwá máa padà sí pìlẹ̀ nínú ẹ̀sìn wa ọ̀ràn èèyàn ni o ẹ̀yin ọmọ ìyá ọ̀ràn èèyàn ó ní kò o eléyìí o àbá a máa wo kí ló ṣẹlẹ̀ lánàá báwo làná ṣe rí báwo làwọn tó ṣe àná báwo ni wọ́n ṣe ṣe báwo ni wọ́n ṣe dùyọ báwo ni wọ́n ṣe lọ́nà àbáyọ a máa wò ó ìlànà náà fi máa bá a ṣe ṣe òní wa làwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà ṣe máa bí wọ́n ṣe ṣe ọ̀la wọn nígbà tá a bá ti lè gbàgbé àná jẹ̀mọ́ á òní ọ̀sán mọ́ wa lọ́wọ́ àdéhùn yìí ńlọ kọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ nínú dùá tí wọ́n wọ̀ èrè nínú àwọn tí ń pèpè sẹ́sìn àtàwọn tí wọn ò pèpè sẹ́sìn wọ́n gbàgbé àná òní wọ́n ń dàrú wọ́n wá ń ṣe bí ẹni fọ́jọ́ yìí pé wọn ò tiẹ̀ mọ nǹkan kan mọ́ wọ́n sì mọ nǹkan wọ́n mọ nǹkan pọ̀pọ̀ wọ́n borí pé àná ti dàrú àná ò kí ẹ̀nà òní ọ̀wá agbóhùn tó wá ń ṣe báyìí ṣé eléyìí tó wá gbé wọn mọ́ ni ṣé tí ó wí òde wọn ni ṣé wọn ò lè tú ni ṣé wọn ò mọ́ ni kì í ṣe pé wọn ò mọ́ ṣùgbọ́n wọ́n ti gbàgbé àná àná òun wá mẹ́ni kápẹ́rẹ́ akákìyèsí ká tún rán wa létí nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ fadakir fa inna zikra tanfa'ul mu'minin ọlọ́run ní ẹsẹ̀ rántí torí pé ìrántí o yóò máa ṣe àwọn onígbàgbọ́ yóò máa ṣe wọ́n láǹfààní ìrántí oníkaníkaníkàtì ìjókòó ìṣe gbogbo wa la mọ̀ pé ètò ìta fẹ́ ṣe lọ́dún yìí child upbringing in Islam àbí ṣùgbọ́n níta-fẹ́ ṣàlàyé lónìí ó ti wá wọnú ẹ̀ yọ wọnú ẹ̀ torí pé tí ọba wọnú ẹ̀ ala mọ́nu rọ́bì awladana orí kí la fẹ́ rí àwọn ọmọ wa lé ala fẹ́ rí ọmọ àwọn ọmọ báwọn ẹni àná ti rí ọmọ kí ni àkídà àwọn tànà bẹ́ ti rí ọmọ jàmáà ọmọ tá a fẹ́ rè lónìí kẹfẹ́ nu rọ́bì bó láti rí wọn tí wọ́n ti gbarí rè báwo ni rírè sáárè wọn báwo ni kò ṣe ní ìjà burúkú ẹni tí ń re ni àtẹni tí wọ́n rè báwo ni ẹni tí ń re ni ó ṣe re ni lórí dáadáa ó sì wà ní òwe lárúbáwá tá a ti mọ̀ tipẹ́tipẹ́ wípé káìsọ̀nà yakunu lùmọ̀rọ̀ bí yakunu lùmọ̀rọ̀ gbà bí ẹni tó re ní bá ṣe rí lẹni tí wọ́n ṣe eré òun náà ṣe kí ni o bẹ́ẹ̀ ló náà rí sẹ́ni tí ń re ní bá dúró tọ́ ẹni tí ń re náà dúró tọ́ sẹ́ni tí ń re ní bá ní problem definitely ẹni tí wọ́n rẹ̀ ní òfin kíni o yóò ní ṣòro àwọn ilé tí ó kàn bẹ́ẹ̀lẹ̀ yorùbá yìí tó jẹ́ pé tẹ́ ẹ bá wo àwọn ilé tí ó yẹn tọ́gọ́rùn-ún ọmọ bá jáde ń bẹ̀ bíi náìtì nù wọn ní gbádùn kí lọ́ọ̀fà tí nẹ́ẹ̀tì òfin ní gbádùn torí pé àwọn tó rẹ̀ wọn náà òfin kíni o wọn ò gbádùn ẹ ní ẹ̀sẹ̀tì kankan ju àìgbádùn lọ a sì láwọn ilé ẹ̀kọ́ kan tó jẹ́ pé bọ́mọ ọgọ́rùn-ún bá jáde ń bẹ̀ á rí bíi àádọ́rùn-ún náìtì tí ó gbádùn á fààyè pé àwọn kan lè má gbádùn lẹ̀ àbí torí pé báwọn tó rè ní ṣe rí bẹ́ẹ̀ làwọn tó ń rè náà ló ṣe rí ìnìjókòó yìí ló fi pàtàkì púpọ̀ fọkùnrin wa fáwọn àwọn ọmọ ìyá wa lóbìnrin náà ká lè bá a mọ kí ni tí Islam gbé wa kí ni Islam fẹ́ ká ṣe orí kí náà ní ká wà ǹjẹ́ ká wà lórí nípa ẹ̀ ká wà yìí tó ti ẹ̀ gbáyé lọ́wọ́ wa àwọn tí ó wà lórí ẹ̀ báwo láti bá wọn lò báwo láti bá wọn ṣe ilé òbí jẹ́ wípé ìtọ́ ní àfi sọ̀rọ̀ yìí a pín sí bí ọ̀nà méjì wọ́n ní pápítẹ̀ lédè ìṣeun lédè lágbára dàáìmù minhaji asalafi dàáìmù almanhaji asalafi táàmù sí níta lè tún sóyìnbó ní pancreas àdìsọ́kàn òdodo pé tá òun náà ni as-sabil al-muflah ọ̀nà téèyàn ń tọ̀ ọ̀nà téèyàn sì ń tọ̀ ní abala kan ní ọ̀dẹ̀ nínú ìgbésí ayé yàn àdúgbò kẹ̀kẹ́ lè yóò ní kó tó máa kọ ọ̀nà tí ń tọ̀ nínú òfin jẹ́ pé yín máa wọnú ara wọn bó tilẹ̀ jẹ́ pé kullu man sahha minhajuhu sahhat aqidatuhu gbogbo ẹni tí ojú ọ̀nà tí ń tọ̀ bá dáa àkídà rẹ̀ ọ̀dà kọ̀ọ̀rọ̀ àrùn kẹrẹ́ èèyàn kọ́mọ ọ̀nà tó dá káṣídà rẹ̀ wá níṣòro wọ̀lẹ́ ìsẹ̀lẹ̀ àt wọ̀lẹ́ àt wọ́n sọ yẹ ìdákejì ọ̀kọ̀rẹ́ kátó yí pé gbogbo ẹni tákìdá rẹ̀ bá da ó lọ̀nà tí ó tọ̀ dá láàkàlà kàlà àkídà èèyàn lè da kójú ọ̀nà rẹ̀ ọmọ kọ́nà tí ń tọ̀ fi dá àwọn àti ìlọ̀lá fi ìbáda ti lá fi muhammadu ti nẹ́ẹ̀ ó lè má da àkídà rẹ̀ ti dàrú nù kí ó tó ń sún sí kéèké oní tẹ̀blígì kéèké ìkwáìn ṣùgbọ́n ó ní àtidá pẹ̀lú àbọ̀ mílíọ̀dù rẹ̀ ọ̀dà ó sì lè jẹ́ pàtìdá rẹ̀ ọ̀dà hmm? tí ó bá ti lè dá mílíọ̀dù rẹ̀ ọ̀dà ìzáyìn tí ló fi jẹ́ pàǹkà yìí ó yẹ kó yé wa kí wá ní àwọn dàáìn àwọn usul tí ojú ọ̀nà tó dáa fọwọ́ kí sì ní ń jẹ́ ojú ọ̀nà tó dáa yìí torí pé ó ti ń dàrú láwùjọ wa lónìí kálukú ní pàtó mọ́ra pé ojú ọ̀nà tó dáa náà ló ń wà bẹ́ẹ̀lì yóò tún máa bú ẹni tí ń bẹ lójú ọ̀nà míì wípé kò wo ojú kò sí lójú ọ̀nà tó ǹjẹ́ ojú ọ̀nà tó fi ẹ̀dá yìí tó bùkátà sí kọjá wípé nígbà bá ti wá wà lójú ọ̀nà yìí o tó bùkátà sí ká ti ẹ̀ pé àwọn èèyàn ẹ̀ bẹ̀ tó bùkátà sí ká dàgbé máwọn tí ò sí nú ẹ̀ ẹ̀jẹ̀ bọ́ lójú ọ̀nà yìí ẹ̀mí lójú ọ̀nà ìyàmẹ̀lẹ́ kọ́ lẹ́tà sí sọ́ọ̀bù káàtà rẹ̀ ẹ̀yọ́ ọmọ yánú Islam àwọn nǹkan yìí òun náà ṣàlàyé ní ìjókòó wa pẹ̀lú ìdílé ìtàhánà. alákọ̀ọ́kọ́ òní pé aliminihadu sálàfí aliminihadu sálàfí awiliminihadu sálàfí nítorí ọba rí o pé tọ́ba wò sọ pé aliminihadu bíi fatimi wàhádàmí àmẹ́dìlhà almanhaj tó bá ti wọlé ní alminhaj bìkẹ́sìrì ní wà mẹ́dì alha alminhaj nǹkan kan náà ló wí àti alminhaj àti almanhaj ìtumọ̀ kan náà méjèèjì ni almanhaj salafi òun náà ní kí ni o manhaju anubuwa tàbá ní ojú ọ̀nà àwọn ẹni àná. ojú ọ̀nà àwọn ojú ọ̀nà nùbú wà ní ojú ọ̀nà ànábì ọlọ́run ojú ọ̀nà fún àwọn sàádé rẹ̀ òun là ń ojú ọ̀nà tí àwọn olórí ẹ̀sìn fi ilẹ̀ ọmọ ẹ̀yìn wọn kì í ṣe ojú ọ̀nà àwọn fi tí olórí ilé ẹ̀kọ́ kí wọ́n fi ilẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ojú ọ̀nà wo ojú ọ̀nà tí rọ̀súlù láì fi ilẹ̀ fún àwọn tàbí tọ́lá sì pè wá sójú ọ̀nà yìí wọ́wọ́ ìsìmọ̀tò mílẹ̀ lọ́sì fi dúnìyà wà láàdá bíbí àfẹ́rọ̀ ojú ọ̀nà yìí òun lójú ọ̀nà tọ́jà yìí pé yọ lani kúrò níbi ìtìjú ayé yìí àti ìyájọ́ ojú ọ̀nà yìí ó nìkan ló lè jẹ́ ọ̀nà tó lè làyàn kúrò níbi ìtìjú ayé yìí yálà ìtìjú pé èèyàn ò ní mọ̀ ọwọ́ abẹni tí wọ́n ń fàbùkù kàn látòjúwe àbí ẹnì tó nímọ̀ tí ń sobi aláìnà kan àlùmọ́nì àti sọ̀yẹ́ àtẹlẹ̀fí oní ọ̀làyàn kúrò níbi ìtìjú yìí ẹ jẹ́ má tòjúwe wa èèyàn kéwù tí gbogbo èèyàn mọ̀ pé eléyìí mọ̀ kéwù látòjúwe. ọwọ́ atọ ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà tí àwọn sálàfù máa ń tọ̀ sàwáàsì dáhùwà ábí muhammed sinna bóyá mi ìpèsè tójú ọ̀nà ọlọ́run ni àbí ìbáwọn èèyàn lò jẹ̀máà ẹni tí ọmọ tó tó kódà náà ọmọ secondary school tọ́lọ́ sì ni ọmọ lọ àlàkọ́ọ̀lù àbọ̀mọ secondary ń torí pé nǹkan tó ṣe yẹn ó sì yìí ti dúpẹ́ ni o torí pé láìsẹ̀ alẹ́ mi ni a ti sọ yẹn torí pé ìyẹn ò sí lórí níní àdìsọ́ dáa lórí jẹ́ pé àwa ti máa sọ tipẹ́ pé mọ́ní àdìsọ́ gbóyàn láti ìjù láyé wọ́n láì mọ́ní àdìsọ́ láti ìlú torí pé bàbá sàkíyè lánàá sábà pé ọ̀sá kíyèsí lónìí tó o sì rẹ́ẹ̀rì pé a ah, ti ní o ní gbé kókó mọ́ àṣírí ẹ̀ gbò báyẹn bó bá bá ní rárá o tó o ta kókó tó o lé kókó lórí ẹ̀ bó o fẹ́ lé ọ́nà ní ọmọ pọ̀ sí torí pé ẹni ti ní mẹ́ìlù kúrò ní ìtàwọn ẹni àná wà àwọn náà làwọn sàbí ànábi sallallahu alaihi wa sallam ẹ̀yin ọmọ ìyá wa rí báyìí tọba yẹ pé mẹ́ni àti tàǹpẹ̀ yìí òun náà ní mẹ́nẹ́jọ́ tí sílẹ̀ fáwọn sàádé oní ìwọ ọ̀wọ́ á lè àfi déédéé torí pé wàmí nsánná òní náà ò lè já àdìpẹ̀lúmọ́ni àbí ní dáwà ni o ní ìbáàdà ni o ní muhammadu ni o òní náà ò lè já àfi kálò mọ́ni àbí torí pé islam tọ́lọ̀ fi hàn nàbì sallallahu alaihi wasallam ẹ̀sìn tọ́lọ̀ ń yọnu sí fáwọn ẹrú ẹ̀ ẹ̀sìn tó sì pé ó nẹ̀sìn islam tọ́lọ̀ ò ní gbà lẹ́sìn ju islam lọ bọ́lá wa báyìí. tọ́lọ̀ wò ní gbàǹkankan níwọ̀n èèyàn gbẹ̀sìn yìí lọ torí ẹ̀sìn kálíbà àlà lọ́dọ̀ ọlọ́run bá àlà ọlọ́run wa rún òjìṣẹ́ wa ó tún fún ó tún wá wá sákèèsì òjìṣẹ́ ọ̀kan máa fi jẹ́ sùn jí káwá ní gbogbo nǹkan sọ fún àwọn àwọn tí wọ́n kágbà kí ó lẹ́nu rẹ̀ káwá ní kíní yẹn kọ̀ bá kò sí wà ìmọ̀ jẹ̀mọ́ ìtumọ̀ ń tà ni pé ìsìláàmù wa gẹ́gẹ́ kọ̀ bá sì kò yìí torí pé ní táwọn kàádé dárí lọ́dọ̀ ànẹ́bì tí ọ̀bá ilẹ̀ bá sì kò sí wà ìmọ̀ jẹ̀mọ́ á ìsìláàmù ní tà ń sọ lọ́nà ẹ̀kọ́ ni pé kò sí ìfẹ́ àsìkò yìí ẹgbọ́rọ̀ mọ́mù gbàgbà àrùn tá wà sunnata hiya islam wọ́n àmọ̀ pé síbi àtàwọn náà ní kí ni o sunna tá ànábi fi rẹ̀ fáwọn sàádé sunna náà sì ní islam ìkákan ò lè dúró láì mú kejì dání ìkákan ò lè dúró láì rí kejì tọ́ba wa rí báyìí afẹ́fẹ́ ń tá ànábi fi rẹ̀ fáwọn sàádé kò lè dúró láì sí islam islam náà tó wá lè dúró láì sí táwọn sàádé tí wọ́n rí lọ́dọ̀ ànábì láì sí ní àwùjọ wa ẹ̀yin ọmọ ìyá lùsàn ọlọ́ba subhanahu wa ta'ala ọ́sẹ̀tà ànábì fún wa ó tún wá sẹ̀tà àwọn tó bá ànábì lò àwọn tó bá ànábì lò yìí àwọn náà wà lẹ́nu tọ́jú ẹgbẹ́ kí ni o wọ́n gbàgbọ́ yí ẹ̀sìn wa jù kódà àwọn ni wọ́n ní làákàyè jù nínú wa kódà àwọn ni máa wọn ìmọ̀ wọn mímọ̀ wọn àwọn ló dìndò jù nínú wa

àwọn sábà ọba ń sọ̀kalẹ̀ ó sojú wọn àwọn sábà ọba àlá sọ̀kalẹ̀ ó sojú wọn wọ́n tún dá láhá ìmọ̀ wọn sì fẹ̀ ìmọ̀ àwọn sábà ànábì wọ́n fẹ̀ wọ́n sì máa tètè ẹ̀yin ọmọ nínú sàn torí àwọn sẹ́ni ká tẹ̀lé yìí àwọn ní kí ni nǹkan sẹ́ni kí ẹlẹ́ẹ̀kejì máa máa ná hazel kọ̀ kí n túmọ̀ ọ̀rọ̀ yìí táwọn sàhábà mi kí lọ́lọ́run bá sọ torí pé ẹni tí ọ̀sán bọ́lọ̀ bá sọ lọ́dọ̀ wọn kí lànàbì sọ kí ni kí sì ní túmọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n bí ànábì léèrè sallallahu alaihi kí ni túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ́n

ẹni táwọn sàábé bóun ṣe jọ́kùn làwọn náà jọ́kùn àbí ṣe jọ́kùn ìlò náà jọ́kùn ní tí ọ̀bà nínú jẹ́ ni pé káwá rẹ̀ ń tí ọmọ òróró pa lórí já ah, màṣálà ẹ̀yin lẹ́ máa ń ti lọ ní wáàtì ẹ̀ ẹ̀yin ni reality yé ẹ̀yin lẹ́ lè jáyé lásìkò yìí ẹ̀yin ni ẹ lè ṣe dáwà yàtọ̀ sáwọn kẹtẹ pé wọ́n ta mọ̀ ní àwọn wọ́n ancient Islam làwọn mọ̀ lò Islam àná jẹ̀mọ́ à sẹ́yìn ọba ti lo ancient Islam modern kàmù gbèsè mẹ́lẹ̀ kàlámù sọ̀rọ̀ ṣé máa ti pé no sẹ́rí sìtánì yẹn èmi ò nídẹ̀ẹ́ tó ní mo ní ní ti ń sọ ni pé ìsìláàmù òun kò ní wà relevant kò ní ìjọ ìsìláàmù àwọn sàhábà lánàá tí ọba ti jọ ọlọ́mọ ti wá lára ti dànù irú ẹnìyẹn ń ṣeré ni ẹ̀yin ọmọ ìyá mi Islam fọmánà ti sọ̀rọ̀ sí هو الطريق الذي يصل بها تحقيق المتابعة لما كان عليه رسول الله صلى الله عليه وسلم وأصحابه ojú ọ̀nà tá à ń pera wa sákèésí rẹ̀ yìí tá à ń rárá wa létí ń tá a sì máa ń pa yìí òun náà ni ojú ọ̀nà kan ṣoṣo tó jẹ́ pé ìtẹ̀lé ànábì tòótọ́ yóò ṣẹlẹ̀ pẹ̀lú ká ojú ọ̀nà yẹn torí pò ń lójú ọ̀nà sànàbí wà àtàwọn sàbẹ̀ rẹ̀ gbogbo ara ti mọ̀ àdìsí sànàbí sallallahu alaihi wasallam sànàbí ní jọ pín seventy three seventy two yọ wọ náà ìkan wà jẹ́nà wọ́n bí ànábì léèrè sallallahu alaihi wasallam pé wọ́n lẹ́yọ̀ kan ànábì ni ẹyọ̀ kan náà ni èyí tí bá ń bẹ lórí tí mo wà àtàwọn sàbẹ̀ mi àtàwọn sàbẹ̀ mi fi kulli shay níbi gbogbo nǹkan kéésẹ́ ní ká kírun nìkan kéésẹ́ ní ká gbàwẹ̀ nìkan àtàtì muhamala àtàtì àdé àwọ̀tì ìlàlá ìlọ́ fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí àwò báwo làwọn sàbí ànábì báwo ni wọ́n ti rí ẹ̀yin ọmọ ìyá islam mọ́nyá ti tà ń sọ fúnra wa yìí bákan náà òun náà ni ojú ọ̀nà tọ́jọ́ yìí pé al-akhdhu mímú hmm, ojú ọ̀nà yìí yọ́ọ́ máa júwe fáàmù ìǹsàn lè wáyé àtẹ̀bà yóò máa júwe wa sí pé eléyìí ọgbọ́n tọ́mọ̀ ọba sọ̀kalẹ̀ fáàmù náà bì ọgbọ́yé ọgbọ́yé gbẹdẹ́yìn ọba ti lè tẹ̀lé tó mú tiẹ̀ kò gbọ́yé nìyẹn kódà kò ha sórí dèmọ́ àkókílẹ̀ ẹ̀ kódà kò ha sórí wọn lágbájá o bó ṣe wà yẹn kútùbù ahmed oha sunan ibn abi shayba oha ti abdurrazzaq oha musannaf ọha mujam tabarani gbogbo ẹ̀ sórí báàdà hibbihi lilqur'an lilqur'an àwa rí pé gbogbo ń ti ń ṣe àti ń ti ń gbogbo nǹkan níbi ليس بكثرة العلم ولا بكثرة الكتب ìmọ̀ kì í ṣe pé lágbájá máa hàn kí pọ̀ ìmọ̀ kì í dẹ̀ ṣe pé lágbájá o tẹ́ ẹ bá délé rẹ̀ ẹ̀ ní ibi tẹ́ ti jókòó ìtara máa ń jókòó sí ilé rẹ̀ torí gbogbo onú rẹ̀ sí àrí kódà fún ìjọba fẹ́ sùn yọ̀ọ̀kẹ́ palẹ̀ sí àná ni kó ni ayé ni ìdáyà kí ni ìdáyà o ó ní ìṣẹ́fẹ́ kí ni ọlọ́run ọba Allah kí ló fi ilẹ̀ kí ló sọ fáwọn nàbì kí là nàbì sọ fáwọn sàábé bọ́ọ̀lù àwọn sàábé ànàbì bọ́ọ̀lù ni wọ́n ti gbọ́ yé eléyìí ó ní alimam as-Safarayini rahimahullah náà sọ́nu síra àwọn lawami'ul anwar wọ́n ní mínáàtì sàǹtọ̀ yìí mínáàtì nubuwa wọ́n ní màkánà alayhi sahabatul kiram ní táwọn sàábé ànàbì alápẹ̀lẹ́ lórí ẹ̀ wọ àyánu tabi'in àwọn tó tẹ̀lé wọn ń tẹ́wà lórí ẹ̀ wọ àtibáàrù wọn àtàwọn tó tún tẹ̀lé àwọn sàábé ń tẹ́wà lórí ẹ̀ wọ ìmọ̀tò bíi àtàwọn ìmáàmù ẹ̀sìn kàlímọ́ọ̀mù Malik alimam Abi Hanifa kàlímọ́ọ̀mù Shafi'i wàlímọ́ọ̀mù Ahmed alimọ́ọ̀mù Awza'i Ibrahim An-Nakhai alimọ́ọ̀mù Abdullahi Mubarak wọ́n àkàdà ń tí bẹ lórí ẹ̀ nínú àwọn tí gbogbo wa gbà pé àáfàá ni wọn àìmọ̀ òní wọn wà lórí ìfà ìdọ̀mù ṣàánú òun fi di tá a sì mọ ipò tí wọ́n wà nínú ẹ̀sìn. àlìmọ́ ìsọ̀fàrọ̀ yìí ni wọ́n kọ́ wọ́n tẹ̀wájú wọ́n ní wàtàlá kọ̀ náà tù kàlámà olùkọ́lẹ̀pà ní àǹtàlẹ̀dì tọ́jà yìí àwọn èèyàn máa gba ọ̀rọ̀ wọn ní àgbà báwọn tí ń lọ bá ti ń lọ wọ́n máa filẹ̀ báwọn tí ń bọ̀ lẹ́yìn ojú ọ̀nà tí wọ́n wà ó ní ojú ọ̀nà tá à ń pèpè sí i dúnà máa rúmi yàbìbí yàtìn àwòsó ìrọ̀bì lákọ̀bì nìwọ́ ìrì màrúbìyì yàtọ̀ sẹ́yìn sẹ́mà má bíbí àkan sẹ́mà pé ah, eléyìí wọn ló ṣe bíbí àkan o àbí wọ́n ti ẹ̀ mú ọkọ̀ ọbú kan mọ́ tí wọ́n mọ̀ pé nínú eléyìí ó ní àbíbí àkẹ́kẹ́ máa ń ṣe lápèjúwe àlìmọ́ mọ̀ọ́kàrọ̀ bíi ti alimami mahafidi láyé mọ́mọ́ ahmed ibn hanbal wọ́n fi mọ́mọ́ ahmed léèrè pé mọ́tà takun fi mahafidi ó ní báhùrùn fi ẹ̀yìn agbanini nínú mà ṣùgbọ́n muhammed sọ fáwọn ọmọ yẹn pé láti jáde sùúrù ẹ mẹ́jọ kò sí wọ̀ láti jáde sùúrù mẹ́yìn jáde sùúrù ẹ má tún jókòó ẹ ti ṣe kí ni o títún jókòó tí òun náà kí ẹ ṣe tó kọ̀ mọ́ jẹ náà ṣùgbọ́n kí ni o ojú ọ̀nà àwọn sálàbù nù torí ẹ̀ fẹ́ máa ń ka àwọn àyímọ̀tò sálàbù wọn ní kárọ̀ àwọn àfa ìmọ̀ àbí ẹnì kọjá yìí pé wọ́n ti sọ lóko kọ́kọ́ eléyò olóko bíbí àkan bí àwọn wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlìmọ́ ìmọ̀ tún fẹ́ wọ́n ní wọ́n wú amẹ́tàbọ̀ àyímọ̀tò rẹ̀ wọ àbí asar al-ma'rufina bis-sunnah eléyìí ni ojú ọ̀nà àwọn àyímọ̀ àwọn aṣáájú àwọn ìmáàmù ẹ̀sìn tó ti lọ àwọn tá a mọ̀mọ́ súnà àwọn tó jẹ́ pé àlùmọ̀kòtàdà àbí ìmùtì ìhà àwọn tá a mọ̀ kọ́sẹ̀ wọn nù súnà gẹ́gẹ́ bí alimam ibnu Taymiya rahimahullah imam ibnu Qayyim alimam Nawawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a mọ̀ tẹ̀lé wọn gbogbo àwọn àfa yìí kìí ṣe pé nta ń sọ ni wípé màtúmù ni wọn kìí ṣe pé nta ń sọ ni wípé wọn ò lè ṣe mistake ṣùgbọ́n tá a bá wo bí fẹ́ ṣe mistake ó kéré jọjọ ó kódà ẹ̀ ní bẹ́ẹ̀ rí kìí ṣe wíwá kékèké yìí wíwá kékèké kọ lọ́wọ́ àánú tẹ iṣẹ́ tí wọ́n ń ṣe ní ìṣèwádìí fún bàbá wa ẹgbẹ́ tẹ̀ níyà ni mo fẹ́ yọ àwọn àtọ́ rẹ̀ jáde àà irú kìí ṣe wọ́n ìwọ́ kọ́ ló jẹ́ pé àwọn àbá yẹn wọ́n dáa púpọ̀ wọ́n tó lẹ́nu tá a máa tẹ̀lé ló jẹ́ pàtó ń bíbíà àtó ń sún náà àwọn àbá náà wọ́n fi máa tẹ̀lé tọ́bídì àbábẹ́ sọ̀rọ̀ yóò tún kó sínú tẹ̀mí yá kọ́rọ̀ lè bá kó lè bá níwèé tó tó bá ti ní ibùdó tèmi àtọ pé tó sì lè pọ́ǹsì tó sọnù jùmọ̀ kàtàwá àbínú sí ara wọn náà wọ́n tẹ̀ bí ti ṣe eléyìí máa ń sọ̀rọ̀ torí ẹ̀ àwọn àfa yẹn àyìnbáwò sọ̀rọ̀ yìí ni wọ́n fún un lọ wọ́n ní àwọn tí à ń sọ ojú ọ̀nà wọn nìyẹn àwọn tó jẹ́ pé láàtà kúndùn fìdí ni láàyè lọ́wọ́ tó láàyè ìntẹ́nìkan ọba àrí ọ̀fọ̀ níbi ẹ̀sìn ọlọ́run kọ̀ọ̀kan wọn wọn bá ní alágbájá o ẹ̀gbọ́n kọ̀ọ̀kan wọn ìjọba wà ní wọn lọ gbé wọn sórí pé wọn sọ̀rọ̀ kan kọ̀ọ̀kan wọn ṣé ń tán ọlọ́run ti lẹ́nu wọn sọ alimami wọn tẹ̀wájú wọn ni wàmẹ̀ nìkan ọlọ́pàá ṣe é ọ̀nẹ́yìn ẹ bá ti wá ajá pa nǹkankan níbi iná ní ájú yìí kọjá pa nǹkankan níbi ojú ọ̀nà yìí àwòtọ́ àràbí yìí àbí ó ti ẹ̀ ń wá ń fẹnu àtẹ́ ó fi ń kan ojú ọ̀nà ẹn tó ya pa nkankan nínú ojú ọ̀nà yẹn àbọ̀ ń fẹnu àtẹ́ kan ojú ọ̀nà wò ojú ọ̀nà wọn ojú sàlàfí ìyàwó tí o bá gbọ́ pé sàlàfí ìyàwó kí ni wí jẹ̀ mọ́ ojú ọ̀nà àwọn sàbẹ̀ wò ní kúkúrú tí o bá lè sàlàfí ìyàwó wọláhì ní ti sọ ni pé ojú ọ̀nà àwọn sàbẹ̀ wò torí gbà ìmọ̀ kan ilẹ̀ yóò sọ pé sàlàfíyà táwọn sàbẹ̀ ń jẹ́lẹ̀ àwọn sàbẹ̀ ò ní di sàlàfù kankan àbí ẹni di sàlàfù ni ẹ dàkú tábọ̀ sábẹ̀ àwọn sàbẹ̀ tí wọ́n kọ̀ sí. ìbá nínú ìyá ẹ̀mí ọlọ́run rẹ sí wọn àbí wọ́n jọ fẹ̀mí ni wọn ò ní sàlàfù kankan tẹ wọn ò ní ìdí kí wọ́n pẹ̀lú àwọn sàlàfí wọn ò ní ìdí kí wọ́n pẹ̀lú àwọn sàlàfíyà kankan torí páwọn náà ṣáájú àwọn làwọn wà á lò ń sa torí pé sàlàfù ó ní kí ni ní tó ti ṣáájú kò sì sí ní tó burúkú èèyàn pera rẹ̀ mọ́ ẹni tó ti ṣáájú ètò ọ̀nà ọmọ pé ààrẹ náà bá rẹ ẹlòmíì ó kọ bàbá rẹ bẹ́ẹ̀ tẹ̀ jọ ní jẹ wọ́n ní kúrò yóò ní yóò ní ó kọ òun ní jẹ̀líìb àyàndéjì tó bá ń sàlà àyàndéjì yẹn àtẹ́dàdì yẹn tí bàbá náà bá fẹ́ dákọ rẹ̀ òun náà fẹ́ pé orúkọ mi ní alájí àbùkẹ́rì àyàndéjì tí bàbá bá tẹ̀ náà bá fẹ́ sọ̀rọ̀ yóò ní orúkọ mi ní abdulhakeem àyàndéjì ah tọ́wọ́dà ń lè nà bàbá atọ́tẹ̀lẹ̀ ìjọ ni ó ṣe yọ ní kò ní ọkọ̀ bàbá wọn náà mọ̀ kó lè yọ abí ó ti wá jẹ́ pébi ìfẹ̀sìn nígbà bá jẹ́ ẹsẹ̀ jàǹbá àwọn àmì ẹmẹ ẹyọ ẹyọ yẹn kú ò torí pé yẹn ó ní àlùfáà ìsọ̀rí bẹ́ẹ̀ náà àádùsùn nàfi àkìkì yìí wọlmùdàì àwọn tó ń pèpè sí súnà tòótọ́ àtàwọn tí ń pàpè mọ́ra fáìsọ̀lù ti bẹ láàrin wọn nìyẹn fáìsọ̀lù kí ni fáìsọ̀lù divider láàrin wọn ọ̀nà alimọ́n Muhammad Nasiruddin Al-Albani rahimahullah nínú síra àwọn àdáwàtì sàlàfíyà wọ́n ká àyà tí wọ́n sọ́tò bàkọ́ra ẹnu sọ́tò tàwùbà àyà wà sáàbì kónà àwùwàlóhùn nígbà wọn àkàdélẹ̀ wọ́n ní ẹ̀wù àyà yòó wọ́n ní wà ádámù rùjúwì ilẹ̀ kìtàbí wọ̀ sunnati alàmàkánà alàfáàní sálàfíì umma huwa sábàbù àfihàn wọ́n ní àyìnmẹ́lẹ̀ padà sínú tírà ọlọ́run àtọ̀rọ̀ ànábì níbàámu sí àgbọ́yé àwọn sàábé wúwọ̀ sábàbù làásìí òun náà ní okùnfà ìpìlẹ̀ alẹ́bí jáàlẹ̀ mùsùlùmíìnà yàtàfàrọ̀kúnà ilà àmàdá ìbàṣẹ́ta wàtọ̀rọ̀ ìkọ̀kí dada wọ́n lọ lọ́mọ àmùsùlùmí tí wọ́n fi pín yẹlẹyẹlẹ tí wọ́n bá fẹ́ padà sínú súnà tí mo ní kí lọ fẹ́ lò ó ní tá àṣàbí gbọ́yé èmi náà ní tá àṣàbí gbọ́ ẹ dákun ìyàpọ̀ ẹnu ọ̀wọ̀ kò ní sí ṣùgbọ́n wọ́n ní wọ́n fẹ́ lo ọpọlọ tiẹ̀ eléyìí náà fẹ́ lo ọpọlọ àpò òun èmi náà fẹ́ lo ọpọlọ àwọn sàádé á lọ lọ́fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí kékeré kejì kan náà ó ní àgúnlẹ̀ sí jẹmọ́à ìdí ojú àwọn onígbàgbọ́ òdodo tọ́lọ̀ bá fọ bámá nkùnán tọ́lọ̀ ni wọ́n mọ̀ yìí sunfàtún nìfà tọ́lọ̀ ni wọ́n mọ̀ yìí sá kíṣọ́ rọ̀tún min báàdì náà tàbá yánà láwùl údà wọ́yọ̀ sẹ́bìlì mùmìnì nuwalihi ma tawalla wa nuslihi jahannam wata atmosfera ọlọ́ni ẹni tó bá yapa sáà nàbì wà mọ́ yìí sáà kíkì bìmáà ni wọ́n yọ láta àṣìkọ̀ ṣìkọ̀ ni pé kápẹ́ nǹkan méjì nínú èdè lágbára wọ́n dúró mbẹ̀ èmi dúró mbì ẹn tọ́ba ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ànábì lẹ́yìn ìgbà kan náà máa ṣèyàn sí wọ́n yẹ tẹ̀lé wẹ́rọ̀ tẹ̀lé ní mọ̀mìnì tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ ojú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo àmọ̀mìnì àwọn mọ̀mìnì àwọn náà làwọn wo àwọn sàábì ànábì àtàwọn tó ń tẹ̀lé wọn àwọn tó rí wọn àwọn tí wọ́n ń tọ́lọ̀ wọn sọnù ayànnù tọ́bálà mùmìnì kéèsì àwa o kéèsì àwa ni wọ́n rí sáàsì náà yà kẹ́nìkan mọ́ sọ pé àwa ni ń sọ yín kọ́ àwọn tàbí ànábì lọ́nà ọba aláǹsọ́nù àyà yẹn báwọn tó sì jẹ́ òun àti sí mọ́sí gbọ́lé nìyẹn kéèsì wọn lọ́wọ́ adé lónìí náà èmi ọgbà ẹlòmíì tọ́bá ní ti àwọn afá wọ́n fẹ́nu kò lórí mọ́sálà yóò ní èmi yapa èmi yapa ń tèmi plétọ̀ yapa yóò ní àfáà lèmi náà náà àfa àbá o ó ní àfa ló ná o kì í sáfà tó ẹnu sọ kódà ọ̀fẹ́ ẹ̀ mẹ́sà àfa kankan láyé tí ó lò ń yapa sí irú ọ̀rọ̀ tí ó má láwọn sálà tọ́fẹ́ nu kò lé lórí lónìí torí ẹ̀ àwọn ojú ọ̀nà tó ní àtẹ̀lé olójú ọ̀nà àwọn mùmìnì yẹn tọ́mọ̀ ọba subhanahu wa ta'ala tọ́sọ fún wa nínú àyà yẹn falkuruju amma kanu alayhi àkídà sí أو العبادة أو المعاملة أو الأخلاق والسلوك اتباع لغير سبيل المؤمنين kéèyàn wá yapa kó jáde kúrò ní ojú ọ̀nà àwọn ẹni àná níbi ìbáàdà níbi muamala níbi ìwà ìwàsí níbi sùlù bóòlù afẹ́ máa rìn torí òní mì ti yapa ọwá ní gbèdéke ẹlòmíì yóò kú òkè yẹn yẹn ẹlòmíì ibi ìbádà ni ó ti kú o ẹlòmíì ibi muhammadu olóòtú yóò ti kú o ẹ̀yin ọmọ ìyá islam ojú ọ̀nà yìí olójú ọ̀nà tí wọ́n ti ọ́ kákèéjì ká tẹ̀lé ojú ọ̀nà àwọn sàádé ìjágbóyè àwọn sàádé lélẹ́yìí ìjọba àwọn sàádé fẹ́ máa ń ṣe olélẹ́yìí kọ́lá wẹ́lì ibùn káàb rọ́bì ọlọ́ àyìn nínú àwọn sàádé ànábì ó ní alaykum bis sabili was sunnah alaykum bis-sabili was-sunnah ojú ọ̀nà dọwọ́ yín súnà náà ti dọwọ́ yín nǹkan mi ọ̀dọ́ dákọ̀ jẹ́mọ́ ẹ̀ sọ̀rọ̀ ni nǹkan méje ṣe nǹkan ẹ̀yọ̀ kan ta ni sọ̀rọ̀ Ubayy ibn Ka'b nínú àwọn sàbí ànábì radiyallahu anhu àbọ̀ kò mú lẹ́yọ̀ kan tó alaykum bis-sunnah ó ní alaykum bis-sabili was-sunnah ojú ọ̀nà dọwọ́ yín súnà náà ti dọwọ́ yín ẹ wá lè ní ó fẹlẹ fẹ kójú ọ̀nà àti súnà tí ọ̀pọ̀ dákọ súnà kọ́ wá dákọ ojú ọ̀nà àmọ́kùnrin problem wá ò ló fi kó pọ̀ wá ò sì nínú èdè lárúbáwá lèmúkìlákì jẹun àì tọ́ba ti lè mú wa ní tọ́ wà lẹ́yìn náà lè wà wájú tọ́ba ti lè mú àǹjẹ́ Ahmed wa Khalid Ahmed àti Khalid dé kò tó èyí pé Ahmed lọ́kọ́ wọlé ó lè jẹ́ Khalid lọ́kọ́ wọlé ní tí ẹ máa lo wá òfin nínú èdè lárúbáwá nìyẹn múkìlákì jẹun àì jamu conjunction anyhow lágbájá àti lágbájá dé talọ́kọ́ dé ẹnìkan lè dé sáájú wọ́n lè jọ dé papọ̀ torí ẹ̀ mọ́ fúnra sọ̀rọ̀ dá ó ti kọ́ dá kọ sẹ̀bí tí ọkọ̀ dá súnà ah asáàbù tẹ sọ yẹn ní ìfẹ́ gbàpéjọ kọrẹ̀ torí pé súnà sáájú sẹ̀bí ó lè fi àbá láàrin méjèèjì torí pé báwọn sàbí tẹ kọ́ súnà lọ́dọ̀ ẹ̀yẹn sọ́mọ́ láàrin wọn sálá wọ́n ń kọ lójú ọ̀nà sáà nábì tó fẹsẹ̀ wọn lẹ́yìn ó ní na umami ní ala alasabili wa sunna torí pé kò sí ẹrú kan tí ó wà ní orí sunna tí ó sì wà lójú ọ̀nà fi kalẹ̀ fún wa fàdákàrọ̀ lọ́hà fàṣàárọ̀ jèrèjò fáwọn aránsẹ́ ọlọ́ọ̀bà allah láàárẹ̀ ikọ̀ fọwọ́ di pé ara rẹ̀ ọwọ́ àwọn ohun jọ ara rẹ̀ ń wárìrì látàrí pé ọ̀rọ̀ ọlọ́run إلا تحاست من خطاياه كما يتحاست الورق اليابس عن الشجرة àtikọ́jọ́ yìí pé àwọn ẹ̀fẹ́ rẹ̀ kọ́ máa gbọ̀dànù lára rẹ̀ gẹ́gẹ́ bí ewé ṣe ewé gbígbẹ bí ṣe máa gbọ̀dànù lára jù. ẹ bá wo ọ̀rọ̀ yìí ẹjẹ́ àkèdélẹ̀ ó ní wọn mẹ́rin ní àdìní àrẹ tẹ̀lé ní oṣù náà ẹrú kò sì tún ní wà lórí súnà àti tẹ̀lé ojú ọ̀nà ànábì fọwọ́ arántí ọlọ́run kọ̀kọ̀ fàfà àdọ̀tà àyìnà fọwọ́ àǹsọ̀kún níbi ìbẹ̀rù ọlọ́run ilà alámùtàmù sáwọn náírà abàdà àfi kí náà má jó láíláí wà iná tìfáàdà fi súnà tí wà sàlíì torí wípé àìsìfáàd. wọ́n ní torí pé ìwà nítorí ìwọ̀ntúnwọ̀nsì fi sàlíì ní ojú ọ̀nà àti súnà kí wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì kọ́tàkéjì kọ́tàkéjì sẹ́ńtàlọ́ bí mi àṣẹ nì kò ní wọ́n pé ọyọ kí n lè ṣe ìka àwọn nǹkan tuntun ìyẹn àdéhùn tá a wà ló ń ta kó sí lónìí àwọn yóò ní níbi tá a dé ọyọ ká lè ṣe ìka ká lè ṣe ìtìdá àwọn nǹkan tuntun pé ká lè sáṣe gbogbo pé yóò tàjọ tuntun tí ò ní sírú ẹ̀ èyí ìtìyà ẹ̀dùn ń darẹ̀ láàmú ìdúró náà tó sábà bìí ní àṣẹ náà fi kún táwọn agbé kalẹ̀ bẹ́ẹ̀. nínú ẹgbẹ́ wa wà níwọ̀ntúnwọ̀nsì nínú súnà àti sẹ̀bíl khayrun min ìtìhádìn fi khilafi sẹ̀bíl wa sunna. ọmọ lóore fún yàn ju kéèyàn máa wà á lára rẹ̀ níbi tí èso súnà lọ o tàbí ànábì mi sọ̀rọ̀ o. ó ní fanzuru amma yakunu ẹ wá wo ibi títẹ̀ ẹ ti yín wà lónìí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀wò òbí tó wà lónìí ṣé ìṣìṣẹ́ àádùn ni wàhálà lẹ́ ń ṣe ni àbẹ́ ẹ̀wà ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀wò òbí tó wà lónìí alàmì àti àbíyá wà fún náàtì yìí tí orí ojú ọ̀nà àwọn ànábì lọ́wọ́ àti súnà àwọn ẹ kíyèsí ẹ kíyèsí lónìí afáwà ni mẹ́rin láì ká ì wọ́n gbọ́ ọ̀rọ̀ wánu sọ́rí ti kọ́ àrùn fún náà ọ̀rọ̀ yìí àwọn olùmọ́ ní ó ní ṣókùn òyìnbó àti ó ní ìdájọ́ pé ìbáṣepọ̀ nù káàdì ọgbọ́lẹ́nu ànábì yìí torí pé ọ̀rọ̀ yìí ó tóbi ju ti ìbáṣepọ̀ nù káàdì fọkànlé sọ pé fún ọba ti lè rántí ọlọ́run ló fi máa jábọ́ a àwọn sàbí àdàbí àwa àwọn tí tọ́ tí wọn bá gbọ́ lẹ́nu ànábì pàápàá jùlọ nínú nǹkan tẹ́yìn ọ̀kàn lè fọpọlọ rò torí di eléyìí a eléyìí ọ̀nà àfọ àgbọ̀ inú káàdì àbùlà àlìyà nínú àwọn tó rí àwọn sàbí ànábì òun náà kúkọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní ta'allamu islam ẹ lọ nímọ̀ nípa islam yín fáyidá ta'allamtumuhu tẹ́ ẹ bá ti wá nímọ̀ nípa islam fala targhabu anhu ẹ mọ̀ kú òrójú ọ̀nà islam o wa alaykum bis-siratil mustaqim ojú ọ̀nà tó straight ọ̀nà tó tọ́ ọ̀dọ̀ wọn ó pin lọ́tọ̀ tàbí òpin lọ́tọ̀ọ̀tọ̀ islam àti pé lè jẹ́ mùsùlùmí kọ́mọ́ àlòjù ọ̀nà kí ni o ojú ọ̀nà tó straight ó lè jẹ́ tẹ̀blík ojú ọ̀nà yìí ò straight hmm? ó lè jẹ́ ìkwán ìkwání ẹlẹ́gbẹ́ aha ojú ọ̀nà yìí straight nínú nínú kìí ṣe after àtúndélé yìí ọ̀rọ̀ ti kọjá àdàpè ó ti kọjá àdàwí jẹ̀mẹ́ gbogbo pàápàá lè lọ́nà dàkẹ́wì ẹ̀ka jẹ́ àdàwí kẹfà mọ́ba kẹfà mọ́ba ẹ̀fà ń dàkọ ìyẹn má dàkọ nù súnà ọmọ bá dàkọ fìlà áhùn ọbẹ̀ akọ àbílà abi sábàtì akọ fìràhùn nínú ọbẹ̀ akọ kọ̀ọ̀rùn àbí akọ kíni o akọ ọ̀tọ̀pọ̀ nínú alukuhan tí wà lórí àìdá torí ìbéèrè yìí káńdé akọ èèyàn kò sí tó burú fún náà pé ni mọ́síláhà wà ẹlòmíì ń wí ojú ọ̀nà yìí ó ní sẹ́ẹ̀bá ti mọ ẹ tó lọ wá ẹ lọ kọ́ ìmọ̀ nípa kí ni o ojú ọ̀nà tó straight ojú ọ̀nà tó straight dọwọ́ yín yàtọ̀ sáwọn tá a ti gbé àkọkalẹ̀ yẹn wọ́n pọ̀ láwùjọ wa jẹ̀mọ́ ẹ̀ láwọn ojú ọ̀nà tí ò straight àmọ́ bẹ́ẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ mọ́ lọ ẹ wá ní mọ́ lọ lọ sí ìkẹ́kẹ́ mẹ́sì lẹ̀ ó àwọn onímọ̀ kọ̀mpútà wọ́n gbọ́yé pé tí ẹ̀bá tẹ̀ra àdìsí tuntun tí ò sí kankan lórí ẹ̀ wọn ò ní ṣe wàhálà kankan wọ́n kọ́ àwọn kọ́pì ẹ̀sì tọ́ba ilé ní virus jẹ̀mọ́ ó lè kó bá gbo system ti bẹ́ẹ̀ lè fẹ́ tí ọmọ kó bá gbo wọn lọ ló fi jẹ́ pé ẹni tọ́ba ti lè nírú ìṣòro yìí jẹ̀mọ́ à ó ṣòro kọ́ wà láàrin àfi tọ́ba jẹ́ pé yóò jẹ́ sọ́ọ̀dìrì ẹni tí ọ̀yẹ̀ pẹrẹ tán ló kù tọ́ba ẹjọ́ tó ń dún náà ní ṣáúkà tọ́ba ń sọ̀rọ̀ ẹ̀ nílé ní ọjà kẹ́ mọ̀ fún láyè torí pé fáírọ́ọ̀sì yóò mọ bọ́ kárí àrùn kẹ́ tó lajú ẹ̀ jọ ti tú ẹ̀kẹ́ tó wọn kẹ́ tó fàlàfí àkàkẹ́ mẹ́ni torí bí eléyìí ojú ọ̀nà tó straight ọ̀dọ̀wọ́ yín fa ìnáwó al-Islam torí gbójú ọ̀nà tó pọ̀ yẹn Islam jẹ̀mọ́ abúlé alẹ́ àti ń sọ̀rọ̀ yìí nínú àwọn tọ́ra àwọn tàbí ni o kìí sọ nípa wá lẹ́yìn lẹ́yìn o ó ní torí kójú ọ̀nà tọ́tọ́ yẹn gan ni islam o ó ní islam wala tahrifu islam yamina wa shimala ẹ má máa yí islam padà lónìí ọ̀tún lẹ́gbẹ́ lọ tọ́ba tó dòní ẹ ti gbé wá sọ́nà míì ẹ gbé wá sósì wa alaykum bi sunnati nabiyikum sunna nabi yín ọmọdọ̀wọ́ yín wallazi kana alẹ́ àṣàbù nǹkan àwọn sàábí ànábì wa ọmọdọ́wọ́ yìí wà ìyáàkùn wà áhùndínlí àmọ́wá a. àwọn nǹkan tuntun àwọn nǹkan ẹnu pápá àwùjọ yìí ẹ̀ta fún alẹ́bí tùrùkì bẹ́yìnà nẹ́ẹ̀tì àdá àwàtà wà lùbàkùbọ̀. àwọn nǹkan ẹnu pátá yìí pé kò sí nǹkan kan tí ó dà á lẹ̀ láàrin àwọn èèyàn ju àdáwà ọ̀tá wàdàgbọ́ọ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ní ọ̀dọ̀ alẹ̀ jẹ̀mọ́ sójú ọ̀nà àwọn tàbí ànábì ní ọ̀dọ̀ tẹ̀lẹ̀ nǹkan ní ọ̀dọ̀ tẹ̀lẹ̀ kò lè dé alẹ̀ torí pé kò dọ̀tẹ̀ láàrin àwọn tàbí ànábì kódà àwọn tàbí ànábì wọ́n lé bí àyèdè láàrin ara wọn wọ́n sì tún máa kọ lẹ́tà sí ránṣẹ́ bá ń dájú ẹ̀sìn kánà jọrọ bẹ́ẹ̀nà àlejò ibn Abi Talib wọ́n mú àwọn ẹ̀sẹ̀ ibn Abi Sufyan tí wọ́n á lọ́ọ́ tún kọ ọ̀tá ìtẹ́ǹjà àti ọ̀tọ̀ ni kéèké ló ní ṣe pẹ̀lú ojú ọ̀nà táàmì náà ti fi wọ́n lọ sí lọ́dí ọ̀lọ́ ẹnu àjùmọ̀hìn bákan náà alimami awuzaayi rahimahullah àwọn náà tó pé àtàkéèsì wọn ni fífi nọ́ọ̀sàkà àlà sunna ṣe sùúrù lórí sunna yìí o fúnra ni o ẹlòmíì ò ní mo ti ẹ̀sìn mo ti ẹ̀sìn lọ láti jọ yìí problem ẹlòmíì ẹnìkan ó lòun ní lọ gbọ́ kútùbà mi kàn mọ́ sí mo ní kí ló dé ó ní òun ọ̀gbọ́ kí wọ́n sọ̀rọ̀ àkìdá ah, kí wọ́n mẹ́tì já ó ní mo ti kí jìnnà mẹ́wàá ń mi gbọ́ ká sọ̀rọ̀ àkìdá ọkàn lọ jọ ni wọ́n ó sì mi láàyè ọlọ́mbẹ́ni ti kú òní ó ti kú kódà bí ọbẹ̀ ni mo wà níbi kan báyìí ó gbé ọ̀kadà ní sáré bọ̀ ǹbẹ̀ mo ní alhamdulillah ó ní wọ́n sọ̀rọ̀ wọ́n sọ àkídà ẹ dákun á sọ nínú ọ̀rọ̀ a ń sọ̀rọ̀ síka ọ̀rọ̀ àkídà jáde ńbẹ̀ gbọ̀kọ̀dé ọ̀ká lé bẹ́ẹ̀lì níta fẹ́ sọ ní àkídà ìlàsọ̀ lónìí anábíyà mo bá ń sọ abá sọ̀rọ̀ àfùrúhà ọ̀rọ̀ jáde torí ọmọ ìyá nù sẹ́wọ̀n ẹ jẹ́ àṣẹ sùúrù lórí gẹ́gẹ́ bí alimam al-Awza'i bí wọ́n ti sọ wọ́n ní wọ́n ti haitu wọ́kọ̀ falcon ibi táwọn ẹni àná dúró sí ìwọ náà dúró ń bẹ̀ má máa lọ má máa bọ̀ ibi táwọn kàbẹ́ dúró sí ìwọ náà dúró ń bẹ̀ wà kúl bí máa kọ́ọ̀lù déédéé ní tí wọ́n wí ni kí wọ́n náà máa wí ní wọ́n ò wí ìwọ náà máa wí what look sẹ̀bíìlà sálàfíkà sọ̀ọ̀lẹ̀ what look sẹ̀bíìlà sálàfíkà àtọ̀ọ̀lẹ̀ gbogbo àti òfin ẹgbẹ́ sálàfù sálàfù sálàfù wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìdìbò bí ìjọba ọdún lọ àti bẹ̀rẹ̀ tó sọ́ọ́rí ó ní kí n fẹ́ pẹ́lẹ́ kí etí wọ́n bẹ̀rẹ̀ gbogbo fàáfíà méjì etí ló bẹ̀rẹ̀ ẹwọ ìmọ̀mọ̀ ọ̀dáyé ẹwọ olùsí bàbá ìdí tẹ̀mí ògbà wọn ti lọ wọn ní what look tẹ̀bí ìlà sálàfíkà fa ìnáwó yẹ sáà máa wà sí àhùn ìǹtọ́ba gbá àyè fún wọn gbá àyè fún wọn náà ìǹtọ́ba ti fara wọn lọ́rùn kò ní jẹ́nira fún wọn náà ayé ọ̀sáyí rahimahullah wọn tẹ̀lé kálíbà àmọ́ pé níta ń pera wá sí kìí ṣe nǹkan tuntun o ní láti sọ fún ọ̀rọ̀ yìí pé tẹ́kírọ̀ ni ọ̀jẹ̀ ìrántí ni láti tọ́ra sákèésí nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ torí pàwùjọ ti dàrú bẹ́ẹ̀ lómi ìbá ti gbọ́ fẹ́ mi ní ìsìn gbogbo ń tọ́ gbọ̀n yóò sì lọ pè fẹ́ nìkan pé ọya ẹgbọ́ òun náà kọ̀rọ̀ dá ẹ̀ ní pé kí ni kí ni jẹ́ bẹ́ẹ̀ yí àmì sàláwù wà náà bọ̀ mí èèyàn mẹ́ sàláwù ti dì í máa lọ máa bọ̀ yóò mọ kàwọ̀dà ń tọ́lá òfófó lónìí yóò wọ àyìnrín lọ́la gbúdù lọ́túnla yóò sì máa káàkiri inú ẹ̀sìn yẹn lá ọ̀rọ̀ ẹ̀sìn dúró lórí ẹ̀ kódà kọjá apá àná sàkìsẹ ó lè pè sákè tó bá ti wà lórí dáadáa kò túmọ̀ sí pé ọmọ tó jẹ́ apá ńlọ torí parí ní sáńpé àfáà sákèèsí àfáǹtẹ́ ọkọ̀ yìí mímọ̀ ní contribution lórí ẹ̀ táàfáà rẹ̀ bá ti wá jẹun fẹ́ pé kò ṣetán láti gba àkíyèsí ìwọ náà yà tètè kíyèsára ẹni tó ń ké lọ́dọ̀ rẹ̀ lápèjúwe abẹ́ńtọ́ ń gbọ́ wá sí rẹ̀ tọ́ba sẹ́nu tèk kò ṣetán láti gbà kọ́ ọkọ̀ rẹ̀ tòun àbí láti pèsè àkíyèsí pé àrùn fún ẹ̀mọ̀tẹ́ni tèk kì í ṣe ń tẹ́ ọkọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀mí yẹn torí pé yóò padà sí ọlọ́nà torí pé ìwà tí hù ìwọ náà padà máa hù tọba ya alimami Barbahari rahimahullah àwọn náà sọ pé ayinam rahimakallah annahu la yasimu islamu abidin lọ́wọ́ mọ̀ kọ́nà ọba kí ọ wípé ẹ̀sìn ẹrú kan ò lè pé hatta yakuna muttabi'an musaddiqan musallima títí tí ó fi jẹ́ ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà tá ànábì fi ilẹ̀ tí ó fi jẹ́ ẹni tí tí ó fi jẹ́ ẹni tó jẹ́ pé ń tá ànábì fi ilẹ̀ ọgbàgbọ́ lódodo mùsàlínà tí ó fi jẹ́ ní tó ju ọwọ́ ara rẹ̀ lẹ̀ fún tá ànábì fi ilẹ̀ fún wa ìgbà yẹn olè islam yóò tó pé ọ̀rọ̀ àlùmọ́ bàbá rárí ìgbà yẹn ni islam yóò tó pé wájọ ọwọ́ ara rẹ̀ lẹ̀ fún tí ànábì fi kalẹ̀ ni jẹ́sẹ̀ fún ọmọ mú ọmọ ṣe bọ́bá wù ọ́ wọ́n ní fáwọn zaina anáwó kọ́bàkìyà sẹ́yìn min amri islam lan yakfunahu ashabu muhammad sallallahu alayhi wa sallam faqad kadzabahum wa kafa bihi furqatan wa ta'nan alayhi wọ́n ní ẹnì tó bá pinnu lẹ́mìí ẹ̀ wípé nǹkan ká sẹ́kù nínú nǹkan tá ànábì fi kalẹ̀ nínú fúlàmì táwọn sàábì ò ti wá sàlàyé ẹ̀ fún wa tán irú ẹni ó ti pa àwọn sàábì ànábì lópùrọ́ o kódà irú ẹni bẹ́ẹ̀ ó ti dá wàhálà tó lè fa kápínlẹ̀ nínú Islam kódà irú ẹni yẹn o mo jáde ọ̀ǹdọ́ọ̀lù ó ń bí díà ni kódà ẹni tó ti sọnù ni mo bí lò mọ̀ṣẹ̀dẹ̀ ẹni tó ti tọ́tún máa ń kọ́ nínú onírú ẹni bẹ́ẹ̀ aládàdálẹ̀ onírú ẹni bẹ́ẹ̀ nínú Islam jẹ́mọ́ àwọn àfáà àwọn sára ọ̀pọ̀ lórí pé kásádù lójú ọ̀nà súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam tá a pèpè sí yìí olójú ọ̀nà tó jẹ́ pé la yuqaddim wa la yu'akhkhir illa bi dalil la yuqaddim wa la yu'akhkhir illa bi kò ní ní ẹsẹ̀ nǹkan kò ní sì nǹkan kan síwájú kò ní ní eléyìí ẹ̀kọ̀ọ̀kan ṣe kò ní nílò lẹ́ẹ̀kẹ́ onílẹ̀ẹ̀kẹ́ kẹ́yìn àti kẹ́ẹ̀lúwà o àti kẹ́ẹ̀lúwà wàlà yẹ́kùbàlú wàlà yàrùfùdú ìlà bídẹ̀lì ilé ìṣẹ̀rẹ̀ yìí kò ní gbà kankan lọ́wọ́ yín kò sì ní ní ẹ̀sìn kankan lẹ̀ àfi pẹ̀lú ẹ̀rí nínú Al-Qur'an àti súnà ni yóò fi gbà ìtí ọgbà yóò fi jù ètí ó jù lẹ́ẹ̀lẹ́ẹ̀ fala yusallimu bi ra'yin bìtí wàhálà ti máa dénú la yusallimu bi ra'yin kò ní gba ìròrí kan láti kaba gbé wa wọn ní à ah, ẹ̀ẹ́dẹ́ tó ń fẹ́ kínní ni wọ́n mà ti ní sàtíkẹ́tì dòktọ́rà kódà wọ́n ti ní sàtífẹ́tì dòktọ́rà dókítà mà níwọ̀n nínú àti sàlàfi jama'a láàyè sàlì mùbírà yìí kò ní tẹ́lifà fún lórí ẹni kankan láàyè wá fi kù ṣẹlẹ̀ tí ròrí yàn bá ti ṣe déédéé ṣẹ̀ríà ẹni tí yàn bá yàn sọ ìjẹ́dá kò nítumọ̀ ìjẹ́ pòfẹ́sọ̀ nítumọ̀ ṣé n tó ń sọ bá sún yàn mú ni tí ọba ti gbá mu wọ́n láì wọ́n kó ń tẹ́ni sọ wọ́n ti kó sí lápò báyìí ọmọ ọdún ẹlẹ́mù ni ó kó sí lápò torí pọ́wọ́ ẹ̀sìn ni ẹ̀sìn sì ju gbogbo wa lọ ó ju ẹgbẹ́ ń sọ lọ nínú jẹ́ pé tó ọba ṣàṣìṣe kò sí gbàgbá yìí fún ọ láti sọ tí ò sí inú ẹ̀sìn kò tún wá sígbà láyè fún ọ láti takú lórí nǹkan ọsọ tí ọ̀dà nínú ẹ̀sìn tó o bá sọ tí ò sí nínú ẹ̀sìn tó bá ní pé ń sọ yí ọ̀dà àdúgbò tẹ padà tó o bá fi lè takú nítorí ọmọ sọnù jọmọ ẹni yóò di oníbídíà kódà kó dún súnà lánàá yóò dún bídíà lónìí inú fi jẹ́ wípé kò nira fáwọn àfáà lágbàáyé àwa la ní ṣòro ń bì tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ọ̀fẹ́ ọ̀fẹ́ mẹ́ta àfáà kan tọ́jú ẹ pé yọ́ọ́ sàtìkẹ́ kan táà fọ́ọ̀nì sọ̀ lórí ẹ̀ alimam àfàwà àṣẹ́kùn halabi ìdúdú pọ̀ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ ni o àfà abúlhassan alhuwaini abúlhassan alhuwaini rùdúdú rẹ́gẹ́dẹ́ ṣẹ́kọ̀ọ́bí rùdúdú rẹ́gẹ́dẹ́ wọ́n àkàdà mẹ́rin àhàbìn ìlà wọ̀lúrọ̀dù àlẹ́ ìlà muhammad sallallahu alayhi wa wọ́n rọ̀ dáa lórí nǹkan ọba sọ tí ó kù díẹ̀ káàtó kó o lè bá a padà ní kéèké torí pé kí n lè bá a léyàn lẹ́yìn ẹ̀ kéèké pé kí àwọn èèyàn má lè bá a gbọ́rọ̀ rẹ mọ́ bọ̀ kó o lè bá a padà kó o lè lọ pàdé ọ náà ba sáàdì mọ̀ nǹkan ọ̀nìmọ̀ torí ẹ̀ ni torí ẹ̀ inú jẹ́ pé mẹ́yìn àti sálàfí láàyè sáàdì mo lè rọ́ iye yìí kò lè tẹ́ríba fún ìròrí kan bí tí ìwùlẹ̀ wù ọmọ bí tí ìwùlẹ̀ wù ò lórí tó tí ọba ti ṣe déédéé ṣẹ̀ríà wàlá yukiru bidawkin aw wujdin laysa alayhi bayyinatun min kitabin aw sunnah gbogbo tape àti feelings tọ́jà yìí pé kò ní ẹ̀rí nínú alukuran àti nínú sunna mẹ́nàjù sálàfí kò lè gbarú ẹ̀ ẹni tí ìbáàrí kọ́ máa sọ ibi tí ìbáàrí ó ti wá kò ní í gbà á ló jẹ́ pé mẹ́níàjì tó lè yọ̀yàn pátápátá kúrò nínú ìjẹ́ ẹrú kúrò rí àwọn èèyàn mẹ́níàjì sàlàfì ni alẹ́sọ́tò lórí sáà sáà àlékún oníbèrè tẹ̀sọ̀rọ̀ ẹ̀kan olótìjọ́ kẹ̀lẹ́ àbí ní tẹ̀sọ̀rọ̀ ẹ̀kan yẹn dọ̀ọ́yì fún yín asùnkánàlá ah, ẹ̀fọ́ àwọn ọmọkọ dọ̀ọ́yì fún yín ó ti dọ̀ọ́yì fún náà a ti fẹ́ lórí ẹ̀ka nǹkan àfààní sọ́dọ̀ ìfún tó sọ o àwa ti dẹ̀ kẹ́rì àdìsí dọ̀ ayé kódà ká máa fi lọ́ka ìṣòro ìjọ yìí àmì ké àwọn òní tó àwọn ẹ̀ nílò kí la fẹ́ ké sí tí ọba ti dọ̀ ayé fò àbọ̀gà wọ́n lóru kọ́ dọ̀ ayé fò báyìí báyìí báyìí báyìí ọ̀dọ́ yìí ọba parí kó díjà kódà tó tu ọkùn jẹ̀dá kan lọ́wọ́ fáyọ̀ ó ṣe adúpẹ́ lọ́wọ́ rẹ̀ bọ́kọ́ á ní pé èmi ti tayọ ẹni tí wọ́n mọ̀ sọ fún pé àdìsí mo kéjọ àbí mo ṣe mistake áà takaburu nìyẹn ìgbéraga ìgbéraga sì ni kò sí nínú nǹkan tá a rí lára àwọn sàájú ànábì sallallahu alaihi wasallam wa ridwanullahi alaihi ẹyọ ọmọ ìyá nínú islam mínàbù sàlàbí ònù mínàbù sàlàbí àwọn sàlàyé fúnra wa yìí ọjọ́ mínàbù sọjọ́ yìí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun ló fi wá ṣe kòǹgẹ́ lórí ẹ̀ látọ̀dọ̀ látara ànábì wa sallallahu alaihi wa sallam àtàwọn sàábì ànábì ridwanullahi alaihim nígbà tí mọ́nyáàbì òun náà ni alimẹ́nìhàbì lùwọ́sàkì òun ni mọ́nyáàbì kan wà ní àárín tọ́jọ́ mọ́nyáàbì wọ̀ntúnwọ̀nsì láàrin àṣejù àtàṣe ètò kò lè fa àyè gba àṣejù kò sì ní fa àyè gba àṣe ètò tọ́ba ni mo fẹ́ kẹ́ gbọ́ yé ni ọwọ́ àṣàṣe ètò òun náà kí wọ́n gbọ́ yóò sí lọ́wọ́ rẹ̀ kọ́ ọ sọ́ bó ti yẹ kọ́ ọ sọ́hun

mọ́nyádì kò lè gbé ọpọlọ kan ṣáájú kẹ́ẹ̀rì sọ́nà ọba ọsọ sáànàbì sọ kọ́ wá wà lẹ́yìn kí lọ́lọ́run sọ kí lànàbì sọ ní ọ̀ṣáájú àwọn akọkọrọ rò mọ́nyádì ṣáájú ẹsẹ̀ mọ́nyádì òmùgọ̀ pé kò nídìí kọ́ wádìí gọ̀ pẹ̀lú ẹ̀yìn lá fún ọba rẹ̀ rí ké gbogbo ẹ̀rí náà ló lè jẹ́rìí wọ́n wá dẹ̀ tó kọ́ lálàáfíà tí ò lálàáfíà wọ́n pọ́lọ̀ rẹ kọ́ ní ọ̀ṣáájú alimọ́ọ̀mù ah, Muhammad ibn sọ́ọ̀lì ọ̀sẹ̀ yìí rahimahullah wọ́n máa sọ́nà ọ̀rọ̀ wọn wọ́n ní ìfẹ̀dílù kọ́bẹ̀ àǹkà àtàkìdì ẹlẹ́ẹ̀dínà tẹ́ẹ̀tọ́ dàdì sọ́kàn kẹ́ẹ̀tẹ́ pọ́ fi dàdì sọ́kàn kankan kó tó máa wẹ́rì sí ìyẹn túnmọ̀ sí pé ọpọlọ ọ̀rẹ́ kọ́ ní ọ̀sáájú tẹ́sán ọ̀wà wà lẹ́yìn ẹ̀sìn ní ọ̀sáájú ọpọlọ rí ọ̀wà tẹ̀lé ìtẹ́sìn bá ti sọ ọpọlọ rí òmù ìntí ẹ̀sìn ọ̀bá sọ ọpọlọ rí òjèṣẹ̀ ni ló fi jẹ́ pé wọ́n ní àti fẹ́ǹ pẹ́lẹ̀ yẹn ọmọ yàmí nínú Islam ọjọ́ mi láti sọ̀dẹ́ pé láì fárikù bẹ́yìn náà ẹni wà ámẹ̀ kò ní sí yàtọ̀ láàrin ìmọ̀ àti fẹ́ yà o lè nímọ̀ o lè má lò àbọ̀ o lè máa ṣiṣẹ́ láì nímọ̀ láì fárikù tó ti nímọ̀ ti máa lò ó àn eléyìí oní nínú ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa àmẹ́nàdì sálàfì mínàdì wá ní ọwá ní dàáì ó ní àwọn ìpìlẹ̀ fẹ́mọ́lé lórí àkàtọ̀ wọn sókí sókí alákọ̀ọ́kọ́ ni àwùjọ ila al-kitab wa sunnah bi fahmi sálàfì tó mà ìpadà sínú kí ọlọ́run ọba sọ kí lànàbì sọ kí lọ́run sọ kí lànàbì sọ pẹ̀lú ìròrí àwọn tàbí ànábì sallallahu alayhi wa sallam wa ridwanullahi alayhim wa da'watu ila tawhidillah ìmọ̀ pèpè lọ sí tawhidillah nínú àwọn ìpìlẹ̀ yìí òun lọ wà tí àdìsọ́kẹ́ yẹn tí ó fi jẹ́ àdìsọ́kàn òdodo wa tahdhirun nasi min ash-shirki ala ikhtilafi suwarihi wa tanawwu'i madahirihi ìmọ̀ ẹgbẹ́ àwọn èèyàn sápò níbi ẹbọ wọ́n tó ń gbọ́ra rẹ̀ èèwọ̀ arọ́rọ̀ ẹ̀ fọ́ ọ̀sọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn ọ̀sọ̀rọ̀ àkídà fáwọn èèyàn àwọn èèyàn kẹfìn sí ọ kò síbi òṣèlú ní kẹfìn sí ọ wọn ò ní láti fi ọdún kan ìgbọ́ kódà wọn ò mẹ́nu lé dídí mo ti kí dímọ̀ ọdún kẹlẹ́ yìí wọn nìkan wọn ò dá kọ dídí alẹ́ ẹ̀ka báyìí ah irú ẹni náà wọn kẹfìn sí pé ah, eléyìí agbogbo tí ọ̀sán mọ̀ sọ́ǹtẹ̀ ọ̀rọ̀ fúsra fámìlì fámìlì náà ní gbogbo gbà fámìlì nìsín family kìíní kan tó yà sọ di gbogbo tí ọmọ sọnù ah wọ́n dá lóògùn lecture bíi hundred lectures kò sí kan tó tẹ̀ sọ̀rọ̀ tàwí tó sọ̀rọ̀ shirk tó sọ̀rọ̀ àkéyà gbogbo ẹ̀ náà family ẹ̀ kìíní kan corruption kìíní kan muslim and islamic muslim and kìíní kan gbogbo tí wọ́n mọ̀ fà nìyẹn ẹni ń tẹ́ni tá a máa kẹ́sìn sí ló jẹ́ pé tó máa kẹ́sìn sẹ́lòmíì ẹ̀ kọ̀ọ̀kọ́ kóra ró náà wà á fẹ́ wádìí ẹni o sọ́rí táwọn èèyàn sọ lójú òtọ́ ń pa rẹ̀ míníàtì sẹ́rafì oníkíni o míníàtì ti rán ẹ̀kọ́ fáwọn èèyàn kúrò níbi ẹbọ ní gbogbo ọ̀ràn abọ́nà tẹ́bọ̀ lè gbà wá ودعوة إلى اتباع التجريب المتابعة لرسول الله صلى الله عليه وسلم yóò fi máa pèpè sí ìdúrà ẹni ilẹ̀ fún ìtẹ̀lé oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa sallam nínú dàáìmù àmìnàjì sálàfì ó ní mùjáànàbàtún bídàí wal bara'atu minha zahiran wa batinan ìjìnà sí bíbíà àti ìdúwọ́jú sẹ́ẹ̀lẹ̀ kúrò níbi bíbíà èyí fáwọn ní o àti ìfọ́pamọ́ kódà máa mùjáànàbàtí anlil ahwa àti jíjìnà sí àwọn onífẹ̀ẹ́nu àwọn bíbíà ó ní àmì ah, òṣè bídíà o gbogbo àwọn bídíà lọ́rẹ́ rẹ̀ àwọn tẹ́jọ́ ń seun àwọn bídíà ni àwọn lẹ́ẹ̀mọ́ rí pẹ̀lú bídíà jàmáà ah, ẹni yẹn ò sí ìfi bídíà lẹ̀ ìkànnì àwọn olùmọ̀ wọ́n náà lọ sí ìlú Basra wọ́n wá béèrè àfà kan bẹ̀ wọ́n wá ní àwọn èèyàn ní àmọ́ àmọ́ tá a lè fọ́n pa àfà yẹn ó ní mẹ́n àkọ́rọ́ mẹ́n kọrin nù. ta ni rẹ̀ táwọn rẹ̀ wọ́n ní rọ́jò ló ń kọ́dà rẹ̀ ọkùnrin kan tí wọ́n sọ kò sí kí lẹ́nu tá a fẹ́ yìí ó ní àkọ́dà rẹ̀ tí mo béèrè kọ́dà rẹ̀ náà náà ni wọ́n olóòtú bíbí ṣùgbọ́n àwọn bíbí àlọ́rẹ́ rẹ̀ lẹ́jọ́ ń sọ̀lẹ́jọ́ ń lọ́sàn-án lóru àfi kò fẹ́ sàkíyèsí tó bá takú àfi kí wọn náà takú pẹ̀lú wọn. wọ̀lùkìyàmù alẹ́ ìdè ìkúlì múnkìlì sí ìkúlì tẹ̀lé kó o sì dìde sí ọlọ́run kọ́ kọ́ ọ̀nàmọ́ ọlọ́run kó o lé mọ́ wọn pẹ̀lú gbogbo ọ̀nà tó bá rọ̀ ọlọ́run orí lórí olóòtú máa sọ ni o máa sọ orí ìwé ìròyìn ni o máa sọ akọ̀ mọ́sálásí ni o máa sọ torí pé ọ̀bá dákẹ́ kẹ́yìn dákẹ́ ẹ àwọn èèyàn sọnù gan àìmọye ìṣòro lílọ lórí tẹ́lì lílọ lórí rédíò lóríṣiríṣi ìsọkúsọ táwọn èèyàn sọ kiri níjọ thirteen rọbìl àbí twelve rọbìl awal wọn á gbé ọkùnrin sọkúsọ kó lórí rédíò ó ní ọlọ́ọ̀bà aláṣùbánu tààlà ó ní ìmọ́lẹ̀ àmẹ́bí tí a ti máa gbọ̀n fẹ́ẹ̀ pé wọ́n yé sọ lórí rédíò tẹ́lẹ̀ wọ́n ti sọ lórí rédíò tẹ́lẹ̀ ó ní ìmọ́lẹ̀ ànábì ńlọ́lọ́n kọ́kọ́ dá ara rẹ̀ lọ́rùn tí wọ́n ń dá gbogbo nǹkan wọ́n ń dá gbogbo nǹkan alihamudulilayi báwọn èèyàn pè wọ́n sì bóyá ẹ̀fẹ́ báwọn olóde wọ́n kàrí pani àbí ẹ̀fà ilé ọba ìpèjẹ ní pé gbogbo nǹkan bá fi rọ̀ ọ́ lọ́rùn máa sọ dìde mú bíbí àlọ́rùn ọmọ mi o àbọ̀ ọmọ ọdún tó ẹ̀mọ ni àbọ̀ ọdún tó ẹ̀mọ kò sí inú súnà kọ́ wa níta ẹ̀mọ jẹ́ àfọ́ ọ́ sọ̀rọ̀ tó sáàbù lọ kọ́kọ́ mọ̀ bá a dìjà á ṣùgbọ́n dáa tó bá rọ̀ ọ́ lọ́rùn láti ti ẹ̀yìn ẹ̀ka kìí pé nǹkan báyìí o kò sí tó burú mbẹ̀ kó o tún sọ báwọn èèyàn ó lè má jẹ ọlọ́dù fẹ́ nìyẹn kọ́kẹ́ jẹ ọlọ́dù fọ́rọ̀ rẹ̀ o tún ẹ̀sìn ká nìyẹn ó ti kéré lójú ẹ̀ àbí lójú àwọn èèyàn but n ti ń sọ yẹn ó tóbi jù lọ ó tóbi jù wọn náà lọ àfi kọ́ ọ̀sàtúnṣe ẹ̀ ní gbogbo ọ̀nà tó bá rọ̀ ọlọ́run nínú ẹ̀dùn sún náà nìyẹn nínú ó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́rẹ́ ti bẹ lórí minhaj ahlu sunnati wal jamaa'ah al-manhaj as-salafi kó o lérí láyé kọ́ wa ló ń bí dàkú náà wà máa rẹ̀ ẹ̀ kọ́jú àmà gẹ̀rẹ̀ àwọn kẹ́mà dámọ̀rẹ̀ ara wọn kò pọ́síbù yóò lé nígbà rárá ilé ìsàrẹ̀ ẹ̀sìn wa àti káṣà tó ṣe ẹ̀ nínú ẹ̀ ò ní tọ́lábùlẹ̀ àìní náà fẹ̀ nínú àwọn dàáyìn àwọn ìpìlẹ̀ àwọn òpó tí wọ́n gbé nínú àjọ àìsí mẹ́ta jẹ̀mọ́ àlè ó ní tọ́lábùlẹ̀ àìlú ìnáfẹ́ ní mọ̀gọ́ọ̀nì kéèyàn lọ wá ìmọ̀ ẹ̀sìn tó wúlò ìmọ̀ ẹ̀sìn tó wúlò jẹ́mọ́ gbogbo ìmọ̀ ẹ̀sìn kan ló gbogbo ìmọ̀ kan ló wúlò gbogbo ìmọ̀ kan ló wúlò ìmọ̀ ẹ̀sìn tó wúlò èyàn lè lọ lé kéw ó lè lọ kọ́ ìsáàbù ìsáàbù ní wọ́n ti ń tẹ̀ nǹkan mọ́ńtìkì ìmọ̀ pátápátá wọ́n kọ́ fẹ́ẹ́ kéw ni wọ́n fi kọ́ wọ́n kọ́ dáadáa gbogbo àwọn ọmọ tá à ń sọ kàn ìmọ̀ kí lọ́lọ́run ọba sọ kí lànàbì sọ ìmọ̀ tí ó mú ni mọ èwo lóòótọ́ èwo ni rọ wàtàkìrò ìlànà àlàbínà yẹtìbàrúnà lùúdà àyẹtìbàrúnà lùúdà wọ̀njànìbúnà lùhàwà àti ìmọ̀ pàtàkì àwọn olùmọ̀ tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà mọ̀ fẹ́sìn jìnnà fífẹ́ ẹnu jẹ́mọ́ lára àwọn òpó bá gbé tí wọ́n ìpìlẹ̀ tó gbé nínú ẹ̀jẹ̀ àlùsùnà lè lórí kò sínú ìgbéraga kò sì sínú apá onílágbájá ó ti bàjẹ́ tí ó mélòó ló kéde náà àárín àárín kò láti rí pa abẹ́ àárín yìí fì a sì máa pàtàkì yín lánàá mọ̀ nígbà tí rí pé ẹ ti ń sọ ìfẹ́ ẹnu àmì bùkátà ti ká kọ̀ dárọ̀ yín mọ́ lónìí kìí ta kò sí máa ta jẹ́mọ̀ pé ọ̀rọ̀ ìkílẹ̀ èèyàn jẹ́ ẹni tí ń kọ́ lápá ntọ́nà ọba àtànẹ́bì sọ fún wa ntáwọn sàábẹ́ náà sọ fún wa èèyàn yapa rẹ̀ kọ́ ọmọ ọ̀daràn rẹ̀ aburú ni o aburú ńlá ni torí pẹ̀lú mi ò sọnù látara rẹ̀ mo ka ọ̀rọ̀ kan nu síra alájùbẹ́tì mufida ti abúfúra hàn wọ́n ní kánú àwọn àfa àtòtò lọ ó pàdé ọkùnrin kan jọ kan wọn àtọmọ tí o rẹ ń lọ ó wá pàdé àfa kan àfa àkọ pàdé òun ó wá ń kíìsì orí ẹ̀ ó ń kíìsì ẹ̀ ó ń kí ó ń gbà jálá ẹ̀ ọmọ tó bá ní mẹ́rin wọ̀ sani ẹ̀ńtẹ̀ ń tún náà rọ́dùlù náà àlè ẹ̀ńtọ́fìn kì í ẹ̀yìn sì záálì ni ẹ̀ máa mú fẹ́ gbéra àti máa sọ pé èèyàn ò ní rí ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà àtàkùtakù àwọn ìròyìn ọlọ́run wọ́n ní oríṣiríṣi ọ̀rọ̀ tó le tí wọ́n sọ wọ́n ní èèyàn tó bá kú sórí ẹ̀ṣẹ̀ ńlá tí èsè bọ hmm? ẹni tí ń bẹ lórí ẹ̀ṣẹ̀ ńlá tí èsè bọ ẹ lè pè mùsùlùmí ẹ sì lè pè ń kèfèrí wọ́n tó bá ọ̀gbẹ́ mẹ́rin kìámì inú nẹ́ni lọ wọ́n náà ọba Allah ọba tó bẹ́ẹ̀ pé wáàdù ó ní àlùwáàdù wọ̀lùwàyí ìlérí ìyà tọ́ba ti ìlérí ìyà báyìí àforísìn ápùwù rẹ̀ kò ní gbáwájú ìlérí tó ti fẹ́hùn àtàwọn gọ̀rọ̀ yìí pọ́pọ̀ tí wọ́n máa sọ ó ń bí bí àti làwọn mọ̀ọ́sẹ́bílà wọ́n bá túká arákùnrin àti ọmọ tó rẹ̀ bá túká jọmọ ẹ máa tọ́ ọmọ tó ṣe ọkàn wà fà ń lọ tó lóun fẹ́ kéw òun náà fẹ́ di àbá àgbà bó ṣe lọ bá àfa àmọ́ bó ṣe lọ sàlámàzàmù fàfọ́rọ̀ ìzàlì yẹn òun náà bá di bá fàǹtẹ̀ jì wọ́n gbà pé bí ẹn tó rí ní bá ṣe rí lẹ́ńtà èsè máa rí òun náà di mọ̀tẹ́sẹ̀ ó di ìzàlì yà tó dìde eléyìí ló fi jẹ́ pé ìmọ̀ máa kọ̀ dárọ̀ ẹn tọ́jú ń fẹ́ ẹnu ẹni tọ́jú ń fẹ́ ẹnu pàápàá jùlọ lójú ẹni tí ọ̀dà kan mà ó pàtàkì púpọ̀ lórí àwọn nǹkan nínú àwọn nǹkan tẹ̀sí mọ́ nínú àjọ àdìsúnú kàjọmọ́ àlè olówó ìlọ́wà ká ẹ̀dìmọ̀ ká ẹ̀tì kí ẹ̀tì bá kọ́bàtà rẹ̀ ẹ̀tì bá gbómi ẹ̀tì mọ̀ tó ń bíbí àní àhà ẹ̀tì ń ja súnà ẹ̀tì ń ja lógun láàrin ààyè kan alimami sufiyanu kawuri wahimu allah wọn ni mọni sasana kila sọ ibi da ati ẹnitọba sẹyin tọrẹ ìmúfẹ tó ń bíbí à fakọdà ànáwó àdà hajjmi islam ó fi ọ̀nà lọ́wọ́ lórí kó wú islam ó ti kún lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ nìkan onímọ̀ pé tó ń ṣe ọ̀dà nínú jẹ́ pé kéèyàn fajúro fẹ́lòmí ìgbà mi kò sí ní ata ó gan kọ́ lọ fajúro sí ti ń sẹ́wọ̀n kápá pàṣẹ kẹ́mi náà fajúro sí bóyá ó tiẹ̀ lé sí nǹkan yẹn lẹ̀ torí ẹ̀ nínú ẹ̀ ò ní pé nínú dàáyìn tí mi ẹ̀dọ́ ẹni sí lọ́tọ̀ jẹ̀mọ́ àwa ò ní nọ́tù tààsùbí wàtàhàzù ìní ẹ̀yàmẹ̀yà lórí nǹkan ìsọnù àtàásùbí. àlànà ìfẹ̀yàmẹ̀yà gbígbèsì síbì kan pé a nígbà wọn ti wá sọ̀rọ̀ tó jẹ́ pé wa lọ̀rọ̀ yẹn bá wí o ti wá dìjà náà nìyẹn ẹni tó ń bá àfa mi ìjà òun ọmọ tó ní o pátápátá yóò ní nígbà wọn ti sọ̀rọ̀ dà fáfá wa torí ẹ̀ a máa bá wọn náà jà lọ ní o títí wọ́n fi dọ́rọ̀ yẹn padà wọ́n fi tààrọ̀ náà ń pè yẹn wọ́n àti kí ni o ìṣe tahazub olùpartisanship ẹgbẹ́ àti ìjọ ẹgbẹ́ nù ìjọ ìdíyàn nínú nǹkan tuntun náà nínú dàáyìnù súnà ònìyàn ju ẹgbẹ́ nù fẹgbẹ́fẹgbẹ́ kan ọ̀rọ̀ ẹ̀sẹ̀ láǹsọ̀ ìdẹ́sọ̀rọ̀ ẹgbẹ́ ẹlòmíì ntí òjò di sálábí láti jọ yìí ní kí ni o ẹgbẹ́ pé bó láwọn àti pẹ̀lú ẹgbẹ́ báyìí tẹ́gbẹ́ náà ni ọwọ́ àti láyé ni ìbẹ́sìn wọn ni ọwọ́ àti tẹ́gbẹ́tọ̀ wà bá ń tẹ̀sìn ẹnì kan ò ní lé ọkùn bẹ́ẹ̀ fàdékù mi ní àjọ àlùfẹ́ nẹ́tọ̀ jẹ̀mẹ́ à mi ní àjọ sára onáfi ń tẹ̀sìn ẹnì kan kò ní fẹ́ pẹ́ńtẹ̀ǹsì ọ̀dà àti ọkọ̀ òkè tẹ̀sọ̀rọ̀ àbí ọkọ̀ tẹ̀ bá rí ẹ máa jẹ́ tó bá jẹ́ ọkọ̀ tó dáa tí èso ọkọ̀ bú èèyàn lè gbẹ́ ẹgbẹ́ kan lẹ̀ kọ́ wá pé à ní wọ́n ní ah, àwọn boko haram wọ́n ti wọ́sọ tuntun wọ́n ti wọ́sọ míì wọ́n ti wà lọ rẹ́jísítà ní CAC tó ń délé yìí dúró ọkọ̀ bù nǹkan owó kan tó da ẹnìkan kò ní problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó ń ṣe nínú ọkọ̀ yẹn nínú ẹgbẹ́ yẹn bàbá ti ní sọ̀rọ̀ ẹ lọ dúnú kí àwọn apakùkọ nìkéde wọn bẹbẹ wa ẹgbẹ́ wa nígbà wò tá ní bẹbẹ yín wí ẹgbẹ́ mi ti lọ́nu ẹgbẹ́ yẹn kẹrì pẹ́ kárí fọ́kàdà kẹ́yìn àní sọ̀rọ̀ ti lọ́nu ẹgbẹ́ yín náà torí ẹ̀ fẹ́ẹ̀ bá ti ṣe ń jẹ àníyà àníbò láti máa sọ̀rọ̀ lórí ẹ̀ tó ń bá àwọn olùmọ̀ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó nìyẹn. bákan náà wàtàmọ́ tuntun bí màkàrí ní àkàrà ìdìrọ̀mọ́ àwọn ìwà alápọ̀nlé àwọn ìwà tó dáa wọ́n mọ̀ háàsì ní al-a'mal àti àwọn iṣẹ́ tó dáa iṣẹ́ rẹ̀ ìdìrọ̀mọ́ nínú dàáyé nínú ẹ̀dùn súnmọ́ nìyẹn èyí ó tó ní fóun jẹ́ sáláfí kọ́ wá jẹ́ ní ibi sáwọn èèyàn alimami abdullahi bin mubarak rahimahullah ta'ala wọ́n ní kọ̀lẹ́kọ̀ọ́ fẹ́ntọ́lá jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀nà àbí olùmọ̀ kọ́ máa fojú kéré ìrìn èèyàn mẹ́ta kọ́ fojú kéré ìrìn èèyàn mẹ́ta kọ́ bọ́ fojú kéré àwọn ulama àwọn mímà kọ́ máa fojú kéré wọn dáàbà dìínà dáàbà dìínà àwùdáàbẹ̀ àṣírọ́tì yóò pàdánù ọ̀run rẹ̀ yóò pàdánù kí ni ọ̀run rẹ̀ kò sì gbọ́dọ̀ kojú kéré àwọn aláṣẹ tó tó bá kojú kéré aláṣẹ yóò pàdánù ayé rẹ̀ ẹ̀sìn nìyẹn ẹ̀rí nínú àjù súnà kan tó a sọ fún pé olórí ẹgbógun sí kò sí bákan náà kò gbọ́dọ̀ yẹpẹrẹ kò gbọ́dọ̀ fojú kéré àwọn ọmọ ẹ̀yà tó bá ṣe mùrú ààyò lọ jọmọdúàbí rẹ̀ yọ pàdánù ẹ̀ kò sí tó lè rí ọjẹ́ wọn náà ń sún náà ni gbòòwò burú jáì ọ̀dà rárá nínú wà ọ̀dà tó bákan náà wọn láti kò sí tó ṣe ń dákẹ́ náà wọn láti kò sí tó ṣùgbọ́n ní ìparí yóò wù mí kẹ́ ń fi lábẹ́ káàtó ti lọ náà yóò mi ṣe ń fi kọ̀sídà ìkánná àwọn olùmọ̀ kan tọkọ kí n fi parí ọ̀rọ̀ mi afáwa alàlámà Muhammad afáwa Muhammad Sa'id Raslan àtibọ̀ wà wọ́n mú orin wá nu síra wọn dàáyé mu mi ní àjùmọ̀ bò wà wọ́n ní wọ́n kọrin wọ́n ní kanú àwọn olùmọ́sọ wípé falatus hab síwá sunni yìí dínà mọ́sẹ̀ bá ẹnì tí kìí ṣe súnnẹ̀ lẹ́sìn rẹ̀ mọ́sẹ̀ bá rìn o litahmada ma nafahtuka fil ma'ali kó lè bá jẹ́ pé ọ padà dúpẹ́ gbogbo ní tí mò ń sọ fún ẹ tó bá dọ̀rùn àlùkìyàmà gbogbo tá a ti sọ látàárọ̀ yìí tó ọba lè gbọ́ tó tún àlọ́ mú bíbíà ẹlẹ́gbẹ́ lọ́rẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ à kọ́ padà kábàámọ̀ tó bá dọjọ́ ọ̀la. wọ́n ní wàá jáde kúlọ̀ mùtẹ́lẹ̀ ìntọ̀rọ̀ o. jìnnà tí gbogbo aládàáda rẹ̀ tó ọba rí fàmà yìí ní ẹ̀ńdà ọmọ wọ́yọ̀rọ̀ ìmọ̀hálì. kò sí nǹkan kan tó rí lọ́dọ̀ wọn yàtọ̀ sí kí ni o nǹkan tí ò lè ṣẹlẹ̀ àwọn nǹkan tí ọ̀pọ̀ síbò wọ̀dà أعراء هذا zai رأسا ولا تغرر ولا تغرر كحذلقة الرذال wọ́n ní fi ìròrí àwọn àrùzẹ́gbì ilẹ̀ àwọn tí máa sọ nínú fi orí wọn lẹ̀ torí pé orí wọn yìí kò lè kú ọyọ yóò kàn máa bá ni. kò ní í máa wà lórí ọ̀rọ̀ kan lọ tó bá sọ̀kan lónìí yóò tún sọ nínú ọ̀la nínú àwọn nǹkan tí ń bẹ lákọọ́lẹ̀ tásìkò ọ̀gbà wá nìyẹn àtàlà wò ìmọ̀ lọ máa bọ̀ tó bá lọ lónìí oró bá dọ̀la yóò tún lè ní gbogbo ọkọ̀ kò sí ní o tó bá lónìí àwọn alimọ̀ kọ báyìí tó bá lónìí ni aládàdálẹ̀ wọ́n kì í dúró sórí ìròrí kan wà ní island mccordu lè dúró sí haali ẹ̀dàkùn ẹni tí ọmọ ibi tí ń lọ ẹni tí ọmọ ibi tí ń lọ ẹ̀dàkùn ṣé yóò ní sìkọ́ kò ní ní sìkọ́ yóò kàn máa lọ yóò máa bọ̀ náà ni àfààní ìwà bá ha ìrọ̀nfí kù lè haali ẹ̀ máa rí fọjá yìí pé yóò máa dààmú gbogbo ìgbà ni tó bá ti kó ònú dààmú kan yọ̀nà bọ́nù dààmú mi tó bá ti kó ònú kan yọ̀nà bọ́nù mi torí pé kò dìrọ̀ mọ́ ń tí àwọn sàábé sàmọ̀mọ̀ wọn wà kọ́sùlà tọ̀rí kọ̀tàlẹ́ ẹ̀sìdáàlì torí pé rú ẹni yẹn ọ̀nà tọ́jú ọ̀nà tó dúró tọ́ ó ti pátì ó náà ní ọ̀nà àwọn ẹni àná wàyẹ́ turuku dá ìmọ̀ ọ̀rọ̀ ìyànlẹ̀ ọ̀rọ̀ yìí wà mí nù kẹ́dà tẹ̀rí ẹ̀hún sí ti kọ́ọ̀lì àpá ni máa rí tọ́jọ́ yìí yóò máa fìròrí kan lẹ̀ fún mi kódà lánàá tọ́ bá mọ̀ sí orí kan tọ́ bá ti dòní yóò ti mọ̀ fọ nǹkan mi tọ́ bá ti ti dọ́lá yóò ti mọ̀ fọ nǹkan mi yàtàlá wà ní yóò pààrọ̀ àwọ̀ nínú ẹ̀sìn àfààní wàhùn dàtú máa yẹ bí inú bí yí sàfáhù fa ìdáàfún min àbíwábìl jìdáàlì wọ́n ní ìpìlẹ̀ tí ó máa fi tẹ̀sí ń tiẹ̀ òun náà ní kí ni o sàfáhùn kí ni jẹ́ kàfáwù àgọ̀ ní ọmọ ti sẹ̀sìn yóò fi máa mú àjìdá ìyàn yóò bá máa já yẹn ní láìlẹ́rìí kò ní lè fẹ̀rí rinlẹ̀ lórí tó lòun sọ ìyàn náà ní ọmọ ajá afáàní wa kọ́ọ̀dù àìmọ̀tì zẹ́ẹ̀gì lẹ́bí la yùṣàbíhù síwá dá ìdọ̀gọ́ọ̀lì wọ́n ní náà tí ó fi máa sẹ̀sìn ó ní ọ̀rọ̀ àwọn àáfàá máa sọ nínú àwọn tọ́jọ́ pé kò sí ń tá lè fi wérò rí wọn ju kí ni o ju àwọn àrùn àjàkálẹ̀ àrùn tí la lè fi wọn wé ní ọmọ ṣe yìí torí ẹ ẹ̀yin ọmọ Islam ẹ ká dún ní máa ojú ọ̀nà àwọn sára èyí tá a ti wà ní orí ẹ̀ ẹ jẹ́ àtúntò tẹ̀pẹ̀lẹ́ máa kámọ́kùn bẹ́ẹ̀ eléyìí ó ní ọ̀là fún wa fi dúnìyà wa kó fi ẹsẹ̀ kọ́nà máa yọ wá kò nínú ìsìláàmù láíláí kó sì máa kó olùjọ́ ọ̀nà súnà nàbì sallallahu alaihi wa sallam kó jẹ́ kó ní kó jẹ́ àbàpàdé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wasalaamu alaykum wa sàlámù wa wa alaykum asalaam wa rahmatullahi kọ́nà bá sọ afá wà ní ẹ̀sùn dáadáa ọlọ́run tó gbà ní ìjọ ti fún wa àti fún àwọn tá a gbọ́ náà alhamdulillah gẹ́gẹ́ bí mo ti dédé nígbà tí a bẹ̀rẹ̀ ètò pé eléyìí ni program wa ti December tí a máa ń ṣe àkọ́kọ́ náà ni a gbọ́ tí wọ́n ti bá wa sọ̀rọ̀ mo sọ́gbà náà pé àmọ́ náà fi lè ṣe ìpìlẹ̀ kódà ó yẹ kó fẹ́ lójú ju báyìí lọ wọ́n ti ń bá mi pé ǹjẹ́ káwọn lọ àsìkò ṣùgbọ́n tàlẹ́ntì tó wà wá níwájú wa nípa bí òṣèré apákọ̀ ẹ̀yìn ló jẹ́ kápẹ́ tó báyìí ọ̀dọ̀wá ìsábà ti ti bẹ̀rẹ̀ ni wọn ò bá láyè láti ṣàlàyé fún wa ju bí wọ́n ṣe ṣe lọ. ìta fèyí ṣe o láti máa wọn àwọn lẹ́tọ̀ọ̀sì yìí tó kù